حسبك الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوكفل وبا عليكم إكيالون أتيانو رقبا النبوة محمد صلى الله عليه وسلم أتوبا وراء النبي وصحابي النبي gbogbo ẹni tí máa ń tí ó fi dijọ́ gbẹ̀ǹde alìkìyàmà lọ́mọ́sá kàwọn náà fún wọn o àmín. تفسير القرآن الكريم ثم أرولون إليتي أبر لنا láti inú Suratul Baqara àyà ọgọ́rùn-ún méjì ó di mẹ́rin orí àyà yìí náà ni asùn lánàá ibẹ̀ náà láti fi dìde pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní ẹ̀fí òtòní gbogbo ìta bá gbọ́ mbẹ̀ náà ọlọ́mọ́sá yóò wúlò fún wa o. wala tahliqu ru'usakum hatta yablugha al-hadyu mahillahu àyà yìí gẹ́gẹ́ bá a ti wí fúnra wa lánàá ń ṣàlàyé ọ̀kan pàtàkì nínú orígun márààrún tí ìsìláàmù ní òun náà lọ́rọ̀ hajj nínú ìdájọ́ hajj olúwa ní wàlá tahliku ru'usakum hatta yablugha al-hadyu nínú tó déwọ̀ falálàájì àbò ní umura láti gbà tó bá ti wà nínú ihramu hajj àbí umura òun ni pé kò gbọ́dọ̀ fa irun orí rẹ̀ kò gbọ́dọ̀ gé irun orí rẹ̀ kọ́dà kò gbọ́dọ̀ múrun kankan kú ní gbogbo irun tí ń bẹ lára rẹ̀ títí dìgbà wo hatta yablugha al-hadyu mahillahu títí tí ẹran hádìrú tá a máa pa níjọ́ láti máa fẹ́ràn hádìrú òun lọ́jọ́ kejì ìjọ àrọ̀ká níjọ́ yìí níjọ́ tí ẹran hádìrú bá débi àti pa lọ́jọ́ tá a máa pa òun lọ́jọ́ kejì àrọ̀ká sáńpẹ̀ lọ́jọ́ ọdún yẹn ní kọjọ́ tí wọ́n máa pẹran léyà ní gbogbo ayé ọjọ́ náà là máa pa hádìrú ní maka gbogbo ẹni bá wá wà ní hajj àbọ̀ wà ní eléyìí ọ̀rọ̀ hajj ni ọba onímọ̀ra wí kò sẹ́ran pípa nínú ẹ̀mọ́ra àfẹnitọ́ bá ṣerú ọmọra kan tá a padà ṣàlàyé ìyẹn ni pé tó da ọmọra rẹ̀ pọ̀ mọ́ hajj òun náà pẹ̀ràn àmọ́ jẹ́nẹ́rálì àyè múrun kankan kúrò lára lórí ni ní gbogbo ibi tí wọ́n máa wà lára yẹn ni bó bá ti di pa wà nú ìhrámù títí tí ó fi di ìgbà tí hádìó bá débi tá a ti pa á lọ́jọ́ tá a ti pa á. ìbéèrè ni pé ró àwọn tá a wí lánàá ń kọ́ àwọn ẹni tó ṣe pé ìdínà nǹkan kan ló dín wọn lọ́nà tí wọn ò fi lè kọ̀ntínú ṣe hajj àwọn òní nídi kí wọn dúró de ọjọ́ kejì ọdún o àti ṣàlàyé fúnra wa lánàá pé ibi tí ìdínà ń bá ti bá wọn náà wọ́n lè pa ẹran wọn bẹ̀ náà ibẹ̀ náà ni wọ́n ti ti lẹ́tọ̀ọ́ àti gbẹ̀rún wọn àti fárí wọn àti gbogbo ntẹ̀yàn máa ṣe tẹ́lẹ̀ tó dé wọ̀ fún yàn. a gbọ́ yé bíi pé àṣẹ ìgbé máa sọ àwọn nǹkan kan dè wọ̀ sọ dè wọ̀nù dè wọ̀nù sọ dè wọ̀nù. ẹgbẹ̀rún yìí láàfi ráyè àpláì oògùn tí ń ṣe yín síbẹ̀ ìjẹ́yọ̀ wá pé á ah, ẹ̀fílẹ̀ o mo wà nínú hajj o mo ti gbé ìrọ́mọ kọ́dà bí wọ́n bá kú náà ní àhà ah, ah, kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ògbé nǹkan kan kọ́ alọ́run tọ́tayọ agbára wa torí ẹ̀ láyà ìgbín fi ń kún pé àyíbá wa mọ̀ ẹni ọba wa ní kọ́ àti fáwọn tiẹ̀ àbá ti gérun tiẹ̀ kó tó dijọ́ tí ó gbọ́dọ̀ fa àbí tó gbọ́dọ̀ gé yìí bó o ní ó ṣe faman kana minkum maridan aw bihi adhan min ra'sihi fàfidíyàtún min siyamin aw sadaqatin aw nusuk ẹni yìí yóò farun rẹ̀ torí àlàáfíà rẹ̀ yóò gérun rẹ̀ bọ́bá nídìí rẹ̀ láti tọ́jú ara rẹ̀ islam rọrùn débẹ̀ àmọ́ ńgbà tó ti pẹ́ sìn la pé kì í sẹ̀sìn kí ni ìtanràn pé òjò dijọ́ tó yẹn ó gbérun téèyàn ó fárun kó o tó fa yọ wá san ìtanràn kí ni ìtanràn tí ó san ó yàtọ̀ fún ìtanràn tàná ìtanràn tàná fàmásà ìsárọ̀ mìíràn ìhàdì òun ni kéèyàn ó pa ẹran ẹ̀rí nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèyàn fi tánràn pé a ah, kò sì tí ìyẹn wọn gbẹrun àmọ́ ńgbà tí ó wá rẹ̀ wọ́n yìí wọ́n ní ìdá àti parí wọ́n ní ìdá àti gbẹrun kó tó dọjọ́ tó yẹ ó gbé nǹkan mẹ́ta lọ́lọ́run là kalẹ̀ kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà mẹ́ǹsì yá mi àwòsọ̀dà kọ́tín àwòlọ́sọ̀kẹ́yìn ààwẹ̀ olùwàbánibọ́bá rọ̀ ọlọ́run ò lè gbà àwẹ̀ àwòsọ̀dà kọ́tín yìí bàbá ìṣègbè ìtọ́rọ̀ ọlọ́run ni kó o ṣe sàárà fáwọn tí ò ní sàárà oúnjẹ tó fún wọn tí wọ́n jẹ. àwòrán sókèyìn àbírò tànáà náà bàbá ìṣègbè ìtọ́rọ̀ ọlọ́run ni kó o pa ẹran kọ̀ọ̀lá yìí. mẹ́tẹ̀ẹ̀ta yìí ibùdó yẹn ti wá bẹ̀rẹ̀ sáà pé bí alukur'an ti tó yìí ni pé àwẹ̀ là kọ́kọ́ o bọ́ọ̀ bá wà lágbára àwẹ̀ ọ̀wá ṣe kínní òfun yàn ló ń jẹ́ o bọ́ọ̀ bá wa lágbára oúnjẹ ọwọ́ akànkín ni ọ̀kẹ́ràn ọlọ́run máa tó bẹ́ẹ̀ ń gbà míì àmẹ́lẹ́ yìí ò rí bẹ́ẹ̀ mú kàn bẹ́ẹ̀ nìkún mi eléyìí gbogbo ìtọ́ bá rọ̀ yàn lọ́rùn òní alimami ibn abbas abdullahi ibn abbas radiyallahu anhuma àwọn ni wọ́n ní gbogbo ń tẹ́ bá ti rí náà ọlọ́run tí ń bá ti ń wá báyìí pé áó áó fàfídíyà tún min siyamin áó sọ́dá kọ̀tín áó nùsù kí ni jẹ́ áó ọ ìtumẹ̀ náà nù ọ pé ìmọ̀ eléyìí àbẹ́lẹ́yìí àbẹ́lẹ́yìí àbẹ́lẹ́yìí ìtumọ̀ rẹ̀ ní pé ìtọ́ba rọ̀ ọlọ́run ló ṣe ń bẹ̀ ẹ̀yìn tọ́ba rọ̀ ọlọ́run ló mẹ́tẹ̀ẹ̀ta bọ́ ọba ti ṣètàn bẹ́ẹ̀ òtítọ́ bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ gbáwẹ̀ àwẹ̀ ẹjọ́ mélòó ni ó gbà ànábì ṣàlàyé ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀nàbìjọ́ jẹ́ pé gbogbo ń tọ́ bá wá ní jumla láì sí ní fọ́sí wẹ́wẹ́ ta ni ó ṣàlàyé rẹ̀ fún wa òun là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ó sì ti ṣàlàyé àwa ní ká wádìí torí náà ààwẹ̀ péyàn fárí àbógérun kásìkò tó tó ààwẹ̀ ẹjọ́ mẹ́ta péré ni o fàfidíyà tó ń mẹ́yìn sí ààrẹ ẹjọ́ mẹ́ta náà àwòsọ́dà kọ́tìnì. fún aláìní ló ń jẹ aláìní mélòó ẹ̀yìn náà ànábi sàlàyé o sallallahu alaihi wa sallam sittatu masakin àwọn aláìní mẹ́fà ó sì níye tó fún ẹni kọ̀ọ̀kan wọn gbogbo bí tíṣẹ̀rí abáti ní òfún yàn ló ń jẹ kọ́dà kò níbi kọ́ da níná kò sí lọ́bẹ̀ bọ́ ọba lè fún un ní rọ́ náà ó ti mófin ọlọ́run sẹ́ẹ̀ kọ́dà òun gan ni ìpìlẹ̀ òun gan ni gíní ìpìlẹ̀ gbogbo bí wọn bá ti ní à níta ẹsẹ yẹ fún yẹn ló ń jẹ ní o lọ́ọ́ ra oúnjẹ ní tútù bẹ́ẹ̀ náà ò gbé fún ọ̀la ìlú èyí ń lọ́wọ́ nẹfẹsitéètì kọ́ ọmọ kí là á gbé fún wọn ẹ̀mọ̀ pé oúnjẹ tútù gbọ́dọ̀ ní ìwọ̀n irú eléyìí bá nẹ́bi ti sàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam òun ni pé ní fòsọ́ọ̀ín li kulli miskin ẹ̀rí tí wọ́n ń pè ní sọ́ọ̀n ìgbà lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó tóbi jù yíká wa ń pè ń pẹ́rẹ́ jù lọ o èyí tí ó fi yé wa ni pé tá a máa mú dù tí wọ́n máa mú dù kí àní ọba ní mú dù kó fi mú dù wọ́n mú dù méjì ní ń jẹ́ ní sùsọ́ọ̀in mú dù méjì òun ló ṣe déédéé kí ni ìdajì sọ́ọ̀ tá a nábì ní o fún aláìní kọ̀ọ̀kan ibi èèyàn bá ti wá rí múdù ńkọ́ bọ́ọ̀ ti bu ìrẹsì ló bu ní ẹ̀wà ní àgbàdo ní gbogbo nǹkan ọba bù tó kún ọwọ́ rẹ méjèèjì yìí múdù mélòó nù múdù kan ní ọ̀tún wa bù kejì náà bẹ́ẹ̀ ó di mélòó ó di méjì èyún ló fún aláìní kọ̀ọ̀kan yọmọ wa jẹ pé múdù méjì méjì lọ́nà mélòó lọ́nà mẹ́fà yọmọ jẹ múdù méjìlá ǹjẹ́ yẹn lè wá pé èwo ní ma wá láìní mẹ́fà kí aláìní kan ní ìwọ náà gba gbogbo múdù méjèèjì láàyè kódà o kódà pé bọ́lọ̀ ti ní o ṣe ṣe tatu mùsàkì kọ́kárí kọ́kárí ká tìyín ni tìyín ni èyí ń lọ dáa ká má máa fi ojú sẹ̀ríà dára wọn àbí mọ̀ tó pé ẹ lọ́ọ́ gbé fẹ́nìkan tó ń lọ́ọ́ máa jẹ́ àmọ́sẹ́ tó jẹ́ fèmí àtiwọ́ ni pé bọ́ọ̀bà gbá àwẹ̀ bẹ̀ àwẹ̀ mẹ́ta bọ́ọ̀bà sì fáláyé ní lóúnjẹ nílùú ń tọ́ dá lọ́rùn tó fárí tó gẹrun kó tó tásìkò ẹ̀ yìí àwọn mẹ́fà ni nítorí ó sì fún wọn ní òtìjúwe àwọn oníṣòkè abẹ́ran torí ẹran wo làá pa àtìjúwe fúnra wa lánàá gbogbo bí tíṣẹ̀rí àbá ti ní apẹran ọ̀kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọlé rànkómi màálù àti kínní àgbò ewúrẹ́ ògúnfe àwọn kéékèèké báwọn gbogbo ìtọ́ bá rọrùn lọ́rùn nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ló lè ṣe o. famallam yajid bàbá wa ṣẹlẹ̀ nínú àtìfò àbí àfẹ́lẹ́yàtọ̀ mẹ́sìyàmín aw sadaqatin aw nusukin náà fa idha amintum kátó lọ bẹ́ẹ̀ ni. ìdájọ́ yìí ó rinlẹ̀ lórí ẹni ọba gbẹrun àbẹ́ni ọba parí kó tó tó àsìkò rẹ̀ tó sì wà nínú hajj àbọ̀ wà nínú umrah wọ̀lùkọ́ sọ yìí àwọn ìdájọ́ mi tó wá ń bẹ tá a máa ìdájọ́ gbogbo wọn òun làwọn tí mo wí fún pé hara mi máa fún yàn èèyàn oge ìkànnà lára ẹ̀ ní ó lo pàfún lára ẹ̀ ní ẹni tó bá wà ní inú ìhìrámù kìí wọ ṣòkòtò kìí wọ bàǹtẹ́ kìí wọ vẹ́ẹ̀sì kìí wọ bùbá gbèlè yọ kan gbádá pé a àfi kẹ́ kan èyí náà kó sínú abẹ́ ìdájọ́ yìí òun náà ṣe ń tí oní ara mi ò gbọ́dọ̀ ṣe tí ò gbọ́dọ̀ ṣe ògbẹ́ni ọba ní one reason of the order láti ṣe nǹkan kan tí ìhrọ́mù naturally originally ìrámù gbọ́dọ̀ kọ́ fún yàn èyí ò ní sùúrù ẹnu ọjọ́ díẹ̀ ẹ̀sìn ọlọ́run ẹnu ọjọ́ díẹ̀ tá a fi ṣe hajj ni ògbọ́jọ́ tá à ń wí náà lójú ẹlòmíì pé ìyẹn wá ní gírun ìjọ mélòó gbogbo ẹ̀ <laughs> bọ́ọ̀bá wọ ìhọ́rọ́mù rẹ ní ọjọ́ tẹ́rìwíyà àràfà kọ̀la ìjọ àràfà bọ́ọ̀bá ti di ìjọ kẹtọ́ lè bọ́ lẹ́ ìjọ mẹ́ta náà ni orúkọ mọ́ wàá dàbí òkè lójú wa gbé ayé ah, áá ah, eh, ah, bó lè yín ó ṣe wá ṣe báyìí torí náà bó ti jẹun èèyàn lè gbé ìhọ́rọ́mù láràfà kọ̀la kó sì bọ́ lẹ̀ láràfà ìjọ kejì gíní ìjọ àràfà hajj rọrùn débẹ̀ èèyàn ti lè ti gbé kí ẹ̀ kalẹ̀ kó tó dijọ́ òun ó sì lè má bọ́lẹ̀ tí ó fi dìgbà tí ó kó mìíràn òun náà ò ṣe nǹkan kan àmọ́ ẹni tó bá ti ní kọ́ọ̀sì àti ṣe nǹkan kan tí wọ́n mọ̀ pé ẹ̀kọ́ ọmọ gbà ó ọwọ́ nídìí àti ó nídìí àti ṣe é ní kété pé yóò ẹbẹ́ wọn náà ní ọjẹ́ èmi fẹ́ fárí o ẹbí kí n kà pẹ́rẹ́ ní ọ̀sọ̀ ẹ̀sìn ìdẹ̀sìn ni o ọlọ́mọdé àṣẹ̀sìn torí ká gbọ́ yé o kì í ṣe pé ọlọ́run nídìí ẹran rẹ̀ àbó ní di oúnjẹ tó fáwọn aláìní kọ́ bá a mọ̀ pé ẹ̀sìn ni kìí ṣẹ̀sìn òun lójú ó fi ìtanràn sí i àmọ́ kéèyàn wá wò pé ní àwọn kùtì lẹ́yìn ọkàn fẹ́ràn náà ni ẹ̀dáfẹ́ bá wọn mú kíní wọn fẹ́ à ọ̀sẹ̀ ẹ̀sìn bá ẹ̀sìn lókù ẹ̀sìn lókù tó ń ṣe wọn ọlọ́mọdé àṣẹ̀sìn torí náà bá a bá ń ṣẹ̀sìn ẹ̀sìn ní di seriousness kí wọ́n mọ̀ pé èèyàn ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ kìí ṣe ní téèyàn máa ń ṣe dùgbà téèyàn ń ṣàwàdà téèyàn ń ṣàfihàn ó sì rọrùn òun náà ní bọ́lọ̀ ń bá ní ẹsẹ̀ nǹkan báyìí fún rẹ̀ náà ni ó tún sọ pé tọ́ bí ọba wa rọrùn fún yín o ọ̀nà tẹ́ tún gbà ní o kí ló rọrùn jù báwọn lọ lọ́nkọ́ mọ́tà àfẹ̀sìn rẹ̀ rọ bu ọlọ́run o. fàídà amẹ́ntọ́m gbogbo ìdájọ́ tá a ti ń bá bọ̀ yìí abẹ̀rẹ̀ rẹ̀ látòrí ìfà in ọ̀sẹ̀rùtún ẹni tí ìdíwọ́ bá lójú ọ̀nà lọ́fà gbogbo ntí awí abẹ́ni tó ṣe pé kìí tiẹ̀ ṣe rú ìwọ yíyún àmọ́ ààrẹ pé àfi kọ́ parí àfi kó múrun rẹ̀ kúrò kọ́ba lè tọ́jú ààrẹ bọ́ba ṣe pé kò sí gbogbo eléyìí ńkọ́ situation mẹ́nu ọ̀dà kọ̀ ọ̀ kò sí ní tó dáàyàn lọ́nà kò sí ní tó dè mọ́lẹ̀ kò sí ní tó di lọ́wọ́ kò sì ní ìdí àti parí kò ní ìdí àti gérun gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe ń rọrùn fún àárẹ̀ ọ̀kọlù fa ìdá àmẹ́ntún ìdájọ́ rẹ̀ wá lélẹ̀ bí nǹkan kan bá téèyàn kọfẹ́ ṣe hajj nínú téèyàn lè wá ronú ní ká ah, alhamdulilayi nti ìṣe ń múra tẹ́lẹ̀ náà hajj mo sì wá yìí ah, ẹ̀jẹ̀ ń paapọ̀ àti ń múra mi àti kíni àti hajj àti wíìlànà náà pé ọlọ́run gbà bẹ́ẹ̀. àmọ́ gbogbo ẹ̀ ló lófin ló létò òun lọ́lọ́run sọ ń bíi pé fàmán tàmátà gbogbo ẹni ọba wa lo opportunity pé ha ah, níjọ ní tuntun rí owó mẹ́kà mi àbí níjọ ní tuntun ráyè wá mi torí pé àwa nàìjíríà nìkan là á máa rò pé owó nìkan ní dìyàn lọ́wọ́ ìdí ń dìyàn lọ́wọ́ pọ̀ o bẹ́ẹ̀ bá àwọn ìlú mi nísìnyí ẹlòmíì ti sanwó mọ́kàkalẹ̀ ọdún kẹwàá ní kẹ̀kan wọ́n ń tò ní bẹ́ẹ̀ wọ́n ń tò ní kìí sanwó nìkan àwọn míì lówó àmọ́ gẹ́gẹ́ bí ètò ó ní iye tí wọ́n fún ìlú kọ̀ọ̀kan ó ní slọ́ọ̀tì kọ́ńtírì kọ̀ọ̀kan ngba àwọn èèyàn wọn bá sì ti ngba tí wọ́n ní àwọn fún ìlú yín ní fifty thousand five hundred thousand èèyàn lówó ẹ mọ̀ kó di ká máa mú pé tọ ẹ̀yìn fifty yìí lẹ́ lọ lọ́dún yìí o. abádọ́dún ti ń bọ̀ wọ́n ti lówó lẹ́ gbogbo àwọn àdúgbò ẹ̀ máa gbọ́ bíi Malaysia bíi Indonesia kọ́dà ní Egypt ń bẹ̀ ni owó nìkan kì í dé àwọn lọ́wọ́ hajj sẹ́yìn bá wá rò pé á ah, èyí ìmọ̀jọ́ tí tó kàn mí àbẹ́ni ọba ìpówó náà níbi ti Nàìjíríà jẹ́ ah, á kí n tó rí lẹ́yìn náà tùjọ́ ńkọ́ ọ̀rọ̀ ọ̀rùn fún ọ kọ́ kọ̀ǹbáyìn ájèrè àti ọmọra nírìn àjò kan soso yìí náà àmọ́ bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ o olùwà ni fàmásìtà ìsárọ́ mẹ́nàlì hajj ntí wo ṣe tí ẹni tó ṣe hajj nìkan ò ní dandan kó ṣe é òun ni kò pẹ̀ràn hajj o ò pẹ̀ràn àdáyá ẹran yìí yàtọ̀ ti al-ihsar ẹran ẹni tí bá tí òjò lọ Mákà ọ̀tọ̀ eléyìí ẹran pé alihamudulilayi ẹran ọpẹ́ lélẹyìí ah ní ìrìn àjò kan náà mo ní ládàá hajj mo tún ní ti umrah ẹran ọpẹ́ lélẹyìí pé ah, ìwọ náà fi yóò dúpẹ́ fọlọ àti wàá sọ fúnra wa pé gbogbo ń tọ́ bá jẹ́ hadiyu ibo làá ti pa maka ni o ní haram ibi tó jẹ́ haram maka òun làá ti pa torí béèrè máa wáyé lómi ó pé ah òun ti náwó àjì tán òun sì ṣe múra àti kínní àti hajj pọ̀ òun mà pọ̀ yẹ kó wọ́n pẹran àmọ́ wọn ò lówó mọ́ títí òun bá délé nàìjíríà náà ṣé kí máa lọ pa ò lè pa nàìjíríà o ọ̀pọ̀lọpọ̀ ní máa béèrè bẹ́ẹ̀ nù hajj yà òun ti náwó tán òun ọ̀mọ̀tẹ́lẹ̀ ǹjẹ́ òun ah, bá ti délé owó ń bẹ́ẹ̀

faman lam yajid allahu akbar ẹ̀wọ̀ ọlọ́run ọba rọ àwa ká ṣẹ̀ṣẹ̀ ń béèrè ọlọ́run ti rò ó pé ní ìka yóò dọ́gba ẹlòmíì bẹ́ẹ̀ ni ó pa ọgọ́rùn-ún ẹran ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíì bẹ́ẹ̀ sì ni ó ẹran ọyọ kan àdánwò ni kò síbi tí ó ti rí olùwà ro tiwọn náà ọlọ́run ọba ọba àánú òní ọgbà ẹni ọba ní opportunity kọjá ọkọ ajé àti múra pọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pa ẹran ẹyọ kan péré fàmẹ́lẹ́m yẹ jìdẹ ní tí ọba wa ní ńkọ́ ọlọ́run ro tiwọn náà fàmẹ́lẹ́m yẹ jí ẹni tí ọba rẹran àìrí ẹran ìtumọ̀ méjì ni ọ̀kan lọ common àmẹ́kejì náà possible gbogbo ẹ̀ ní sẹ̀rí àti àdírẹ́sì kí lèyí tó kọ́ máa lèyí tí mo wí òun pé ẹran ń bẹ kò sówó ẹran ń bẹ kò sí kíni àmọ́ ṣé kò kówó ọbẹ̀ kẹran tán ni ọlọ́bí àwọn èèyàn bí wọ́n ti máa sáàkì jẹ̀nàjẹ̀nà àwọn tí ó tètè ra ẹran ọdún ọjọ́ léyà tí wọ́n rò pé ẹran ọdẹ́kọ̀ dẹ̀mọ́ ẹlòmíràn máa wá kiri gbígbé ẹ̀dákùnbọ̀lẹ̀ ẹran kù sí possibility náà nìyí náà possible gbogbo ẹ̀ lọ́kọ́ sábẹ́ fàmánlám yẹ̀ jíjì ẹ̀ ń tí ọ̀ ẹni tí ọba rí ẹran bẹ kò rí kíni kò rówó fàmánlámi owó ló kó lọ́wọ́ yìí kò sí kíni kò fẹ́ràn náà gbogbo ẹ̀ náà lọ wọlé gbogbo ẹ̀ kankan bá ṣe nínú méjèèjì yìí kí ni ó ṣe olúwa ní má banújẹ́ ọ̀nà mi ń bẹ tí wọn ó gbé gbàtájì ó ayyamin fil hajji wa sab'atin idha raja'tum tilka 'asharatun kamila ìdájọ́ ẹni tí ọ̀rẹ́ ran tí ò rówó pẹran àbí tí ọ̀rẹ́ ran tí ó pa lẹ́ran hádìú tàmọ́tún pé ọ̀làǹfà ni ó ṣe ájì àti múra papọ̀ àwẹ̀ mẹ́wàá ni ọgbà o ó sì ní bá ti gbà gbogbo ẹ̀ náà làlàyé rẹ̀ ń bẹ ní al nìyẹn àmọ́ kakọ́ mu lọ́wọ́ pé àwẹ̀ mélòó lèyàn ọgbà dípò àìrẹ́ran pa àwẹ̀ mẹ́wàá bó làwa gbà olúwa ní fasiyamu salasati ayyamin fil hajj kó o tó kó o ní hajj nínú ọgbọ́dọ̀ gba mẹ́ta kó o tó di pé hajj tán ọgbọ́dọ̀ gbìyànjú ọgbà mélòó mẹ́ta ẹ̀wò bọ́lọ̀ ti ń ṣe ń rọrùn bàbá wa délé tára rẹ̀ balẹ̀ tán ẹ̀ ẹ̀ ọgbà mélòó máa gba méje tó kù bọ́ba ṣe ní ọ́pọ́sìtì ńkọ́ ó lè jẹ́ ìnira fún wa lọ́wọ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ bí ibi tó léèyàn ibi tó ní ẹnìkan tí ó dáná fún ọ bàbá ní méje ní ọgbà ń bẹ́ẹ̀ àbí mẹ́wàá ẹ̀wá ní ọgbà ń bẹ́ẹ̀ bọ́lá bá sì ní àgbà àgbà náà ní bàbá fẹ́ sìn àmọ́ ẹ máa wo bíútì ìsìláàmù ẹni tí ọba nìkan ṣe ní ìsìláàmù ó rò lójú o ọlọ́mọ ṣe láláì nìkan ṣe ẹ̀wù mi ti ń ṣe rọrùn àwẹ̀ mẹ́wàá lọ gbà o àmọ́ ń gbà tó o sí ń lè yí mẹ́ta ni o gbà àmọ́ pé bọ́ ọba padà délu rẹ ọwọ́ alọ́ gba mélòó tó kù ọ padà gba méje tó kù. famelam yejid òun lọ́lọ́ ní ẹni tí ó bá rí a sì ti sọ ẹni tí ò rí ǹjẹ́ ni tí ó rí lè gbà wẹ̀ kò náwó owó tí ó fi ra ìborùn owó tí ó fi ra fìlà tí ó pin fáwọn èèyàn tó bá délé àdánwò yorùbá gbogbo ẹni ọba lọ mọ́ká àfikọ́sáwò ẹrù wá lé gírè bèèrè kọ́dẹ̀ lómi ó bínú pé sẹ́nu tó fún un náà nì àfi bí e pé ájì ní tó máa gbé wá kẹ́bùn tẹ́ ẹ bá dé èmi ò rí kọ́ltsọ̀ mi tó rí báwọn àfi kọ́ltsọ̀ wa lẹ̀ yorùbá yìí ẹlòmíì from experience ní n bá yín sọ̀rọ̀ o owó ń tẹ́lómi ra ẹ̀bùn ni ò torí ẹ̀ wú ẹran yàà wọn bu yàn bẹ́yàn bá délé bẹ́yàn òfin ẹ̀bùn bẹ́yàn ọlọ́njọ́ wàá bu ọgbọ́n èébù tọ́lọ́wọ́ àti èébù tèèyàn bẹ́yàn bá ń sẹ̀sìn kọ́mọ̀ kó ń sẹ̀sìn o ẹ̀sìn gbọ́dọ̀ yàtọ̀ sẹ̀sìn bọ́ ọ bá yanjú tọ́lọ̀ ní ọ yanjú tán bọ́ bá sẹ́kù ọlọ́run ò pé wọ̀ nípa ọ̀rẹ́ bùn fún yàn àmọ́ ọ̀gbọ́dọ̀ wá torí ẹ̀bùn àbí nítorí jíwọ́ náà wọ̀ gbáà jẹ́ máa kọ́kọ́ rọ aṣọ báyìí mo gbọ́dọ̀ wọ̀ bí n bá délé èyí òun lọ́ọ́ máa wá rò ló fi wá ní ebi wọ́n léèyàn lè gbà wẹ̀ wọ́n léèyàn lè gbà wẹ̀ kọ́ o olúwa ní fàmà ńlám yàjid eléyìí tó nídìí kó mú kàn bẹ́ẹ̀ sẹ́mi pé àyẹ́jú rẹ̀ nísìnyí fàfidíyàtún min siyamin aw sọdakọtin aw mú ìtòwọ̀ mbẹ́nu àmì eléyìí ò rí bẹ́ẹ̀ o eléyìí ẹ̀ràn nìkan pa ẹnu àyàfi ń bẹ̀ ni pé olúwa ro tàwọn tí ò ní rí àbáwọn tí ò ní ní irú wọn ló ṣe ní fàmẹ́ńlám yẹ̀dí eléyìí ọ̀kan ni ó ní tí ń wá owó tí ó fi ṣe nǹkan míì kéèyàn máa ń tọ́lọ̀ ṣe o ìṣe ají ìṣe téèyàn ṣe ìṣe téèyàn ṣe láṣẹ pé kéèyàn bá àgbàlá dàtọ̀ pọ̀ tọ́lọ̀ níbẹ̀ ẹ̀ máa ń tọ́lọ̀ ń gbí ń ni ànábi lẹ́ni ọba lọ ájì tó kó sì ṣe é bọ́lọ̀ ti ní ó ṣe é ó padà sáyé bí ìgbà tí ò lẹ́sẹ̀ lọ́rùn bí ijọ́ tí wọ́n bí sáyé lòún dàrún ó bẹ̀rẹ̀ life afresh ẹnìjọ́ wàá àti ìbúrú eléyìí náà nǹkan kínkìnkín yìí lọ́wọ́ àjọ bọ̀ níṣẹ́jẹ́ àrówó pẹran ìṣòro afẹ́rẹ́ bùn kódà o torí náà ẹni tí ó gbá wẹ̀ òun lẹni tí ò ṣe gíní òun lẹni tí ò ní àbí tí ò rí ẹran ni ó gbá wẹ̀ lọ́jọ́ ọdún àtọ̀dún àwẹ̀ àtọ̀dún kínní àtọ̀dún ìsìn òun ni gbogbo ẹ̀yin anífìtínà aláṣejù àbí káwẹ̀ wo pọ́gbọ́n ọba sì ti kéde páwa ti róṣù òní twenty nine àwẹ̀ tán àfi kọ́ jẹun jọ kejì bọ́ ọba jẹun ọ̀sẹ̀ lọ́hùn ṣe àgbàpé làwọn máa gbà táwọn ọlágbàpé gbàwẹ̀ tọlọ́run ni ó lè pé ó lè dí méjèèjì náà tọlọ́run bọ́ba ti wù ú ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọláwẹ méjì àbí mẹ́ta náà là anabi gbà pé gbogbo ìta anabi náà gbà tó pọ̀ twenty nine days lọ́gbà torí náà ká kìlọ̀ fúnra wa èèyàn lè pòun sin lọ́hùn kó sì máa sẹ́ pàṣẹ ọba mọ́ ara ọ̀nà tí yẹn lè fi sẹ́ lọ́hùn tí ó sì rò pòun sin òní kó kí àwẹ̀ mọ́lẹ̀ kó máa gba àwẹ̀ lọ́jọ́ ọdún àìgbà àwẹ̀ ń jọ ọdún àmọ́ gba àwẹ̀ ń jọ kọ́dọ̀ ẹni tí ń bẹ ní hajj náà bàbá mọ̀ pé ara àwọn ò lè òun ọ̀rọ̀ nǹkan fi ní àràfà fẹ́ ni ọ wà ní hajj òun ni kò fi lè rí sẹ́ ìjọ àràfà ṣe àmọ́ bàbá mọ̀ pé kò difference lára alhamdulilayi nǹkan kan ní lálàáfíà kọ́dà kọ́ láì bí bẹ́ẹ̀ ni ọba láwẹ̀ mẹ́ta yìí lọ́rùn ó lè ẹjọ́ àràfà àmọ́ ọgbọ́dọ̀ ẹjọ́ ọdún ni ò ni ò ẹ̀yìn ẹ̀kú yìí ń wojú rẹ ọlọ́run ìbínú ọlọ́run lèyìn ó lò ọ̀nà mẹ́jà àríbínú rẹ. ذلك لمن لم يكن أهله حاضري المسجد الحرام olùwàlẹ̀ rí gbogbo ń tí a kà yí láti bo láti ibi tá a ti ní fàmáǹtàmátà zálíkà ìyẹn ni pé zá ń ta wí bẹ́ẹ̀ ọba wa mọ̀ tó ma alukurani àbí kọ́ra àfa kọ́ sẹ́mi pé wọ́n ní gbogbo ntọ́lọ̀ ń yí láti bẹ̀rẹ̀ àyà ni bẹ́ẹ̀ kọ́ o zálíkà yìí ẹnu tí ń rí fáàsì níbi tó ti bẹ̀rẹ̀ tó ní fa máa ń tàmátà yẹn ni pé eléyìí tá a wúye o orílẹ̀ tó ọ̀rọ̀ ẹni ó ṣe tàmátà ó lo opportunity ìrìn àjò kan ó ṣe ájì ó ṣe òmùra olùwọ́ba lè rí eléyìí. لمن لم يكن ahluhu hadiril المسجد الحرام. àwọn wo lélẹ́yìí wà fún òun làwọn tí wọ́n yé tara maka àsáwọ̀ ara nàìjíríà tún ní opportunity kan ní ẹ̀sìn tara maka ò ní báwọn náà ti láwọn opportunities míì táwa náà ò ṣe kíni táwa náà ní ọlọ́run ọ̀bọ̀bọ̀ ń déédé ọlọ́run ó eléyìí táwa náà pé ẹ̀yin náà mú yín o àwọn ará maka ọ̀gbọ́dọ̀ dán o kí ni wọn gbọ́dọ̀ sí ará maka ọ̀nà méjì làwọn àlùfáà onítẹ̀síru gbà tó máa yà zálíkà ayé fàmẹ́ntàmẹ́tà bẹ̀lẹ̀ umrati ilal hajj pé ará maka ọ̀gbọ́dọ̀ wọn ṣe tàmọ́tún rẹ̀ ọ̀gbọ́dọ̀ máa kàn báyìí hajj àti kínní àti umra eléyìí sì lọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà wí ọmọrúwíyú àni ibn abbas radiyallahu anhu ibn abbas àmọ́ kéde gẹ́gẹ́ ma wá lẹ kọ̀ǹbáyé ájì àti múra kí lọ nẹ́yìn ẹ bá ṣe ájì ní sẹ́ padà wá lóṣù tí ń bẹ̀rẹ̀ wá ṣe múra ẹ̀ ní gba visa ẹ̀ ní já tíkẹ́ẹ̀tì àwọn tí ọ̀nà wọn jìn lọ́lọ́ ń sàánú pé á èyí tẹ́yìn ó tún padà lọ ẹ̀ tó tún ráyè padà wá àbùmọ̀yìn náà léyìn o ìrìn àjò ẹyọ kan ẹ̀kọ́ ájì àti múra yín pọ̀ láàlíkà lè má lẹ́mìẹ̀kún ẹ̀ẹ́dàlùhù haadiri المسجد الحرام. lọ́dọ̀ àwọn àlùfáà onítafsíru nítumọ̀ kejì wọ́n ní túmọ̀ rẹ̀ ní famantamata bil umrati ila alhajj famastaisaro min alhajj bára maka bá ṣe hajj tamattu yìí kò ní pẹ́ran wọ́n ní zálíkà mi àmẹ́ríta alákọ̀ọ́kọ́ òun lọ́pọ̀ táwọn àlùfáà wí pé ara maka ò ní èdè àti ṣe kíni tàmátùn kí ni ń lé ní ń pè tàmátùn kọ́dà bọ́ fẹ́ wá lánìí ọ̀tún padà wá lọ́la ọ̀tún padà wá lọ́tún la ńgbà ọlọ́run ti níbẹ̀ ni wọ́n máa gbé tọ́ jára mọ́kà ni ntàpẹ̀ lára mọ́kà gbogbo ẹni tí ń gbé bẹ̀ ni o kì í ṣe pọ́ mọ́ mọ́kà nìkan o gbogbo ẹni tí ń bá ti ń gbé kí ni ẹ̀ bá ti ń gbé mọ́kà àtàwọn ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ mọ́kà àwọn afa ni gbogbo ẹni tó bá wà mọ́kà àti ibi tí ò tó ní téèyàn máa dírun kù nírìn àjò yẹn ni pé gbogbo ẹni tó bá pé lé tiẹ̀ ìlú tiẹ̀ náà kò jìnnà débi téèyàn ń rìnrìn àjò kọ́ máa dín irun kù ara maka náà ìdájọ́ yọ máa bá òun náà. ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام نقطة هنا أو الفاء wọ́n wòye sí nǹkan kan bí wọ́n fi ṣe wá láǹfààní wọ́n ní ẹ̀wọ́ bá Al-Kùránì ti sọ̀rọ̀ wọ́n fi agbọ̀n kankan yé ni o wọ́n sọ pé níta wíyí ò sí fẹ́ni tí ò gbé mẹ́ka o kí ló wí kò sí fẹ́ni tára lé rè ò sí mẹ́ka limalam yakun aluhu haabori masi ẹni tí àwọn ará àwọn wo lára lé rẹ̀ àwọn fámìlì rẹ̀ ìyàwó ọmọ bẹ́ẹ̀ ntọ́lọ́n fẹ́ wí náà ní pé ẹni tí ń gbé kíni tí ń gbé mẹ́ka àmọ́ ntọ́ dà pé bó ti wí ń bì ní pé èyí tá à ń wí ò sí fáwọn wo àwọn ẹni tí fámìlì wọn ń bẹ ní ti ń gbé maka àwọn àlùfáà lọ́rọ̀ ńlá lọ́lọ́run kọ fún wa ń bẹ ni o àjẹ́ pé bí ọba nídìí gbogbo ń kálukú ibi fámìlì rẹ bá wà ní ọmọ gbé bí ọba ṣe kíni bí ọba nídìí ọlọ́run fẹ́ pé èyí sára maka ọwọ́ àdàtọ̀ àwọn tí ara lé wọn ń bẹ níbo ṣe ń bẹ ní maka ń bí a ti rí fámìlì yàn là rí yàn wọn bá ń sọ̀rọ̀ fámìlì níbí áhàlù lọ́lọ́ ń pè ìtumọ̀ ẹ̀ ní ìyàwó àbáwọn ìyàwó ọmọ àbáwọn ọmọ tí ó bá sì bí kan pàtàkì sẹ́yìn méjèèjì ó sì jọ gbọ́ra yín yé kódà ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé tí ọmọ nàìjíríà ń gbé ìyàwó ń bẹ ní sokoto ọkọ ń bẹ ní kalaba àwa nílé ó tò kó ló ti fẹ́ tó anabuwa محمد صلى الله عليه وسلم láyé àbílẹ̀yẹ umar bin al-khattab umar ló ní wọ́n lọ bí ọmọ bíbí inú pé ìbéèrè yìí kò yẹ kí n bí ọ ìrẹ́ afọ ọmọ mi àmọ́ mo wà nípò kí n kí n ṣètò bí ó ti rọ tẹ̀bí tara lọ́rùn àtọkùnrin àtobìnrin dákun wọ ọmọ mi obìnrin ní ọ èmi ò lè mọ̀ ìgbà mélòó lobìnrin lè ní sùúrù tí ọ̀sọ́kọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ dà a ah, wọ́n ní yàrá wa a sọ ní a ah, bá ní sùúrù oṣù kan nígbà ọba fi di méjì nígbà ọba fi wá di mẹ́ta bàbá yà gba kámú lóko ọgbà ẹni tí ò tí ò mọ̀ pé ọ gbọ́dọ̀ wà pẹ̀lú fámìlì rẹ o àfi tí di pàtàkì tẹ̀ sì jọ gbọ́ra ń yé àmọ́ pé ẹ kí ló dé ọ wà pé kí n má lọ bísẹ̀ mi ni ọ wà pé kí n má lọ bísẹ̀ mi ni àpá nǹkan o wáyé ibi tó ń gbé tó ti ṣe bísínẹ́sì náà ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ bàbá wa ṣe pé kọ̀ pọ́síbù bẹ́ẹ̀ wà á jọ jókòó ẹjọ́ sọ ọ́ yọ tẹ̀hún náà lọ́rùn òun náà rí reason obìnrin rere náà ó sì rí reason pé a ah, n ti ń lọ yìí torí tiẹ̀ torí tàwọn ọmọ náà ni o ntí láyé kí n jókòó tì yín o àmẹ́jà rìn bí ọlọ́run ti ní ká rìn záàlì kàlẹ́ máa ń lẹ́mìyà fún àhàlùhù hàbírì masjid haram àwọn afáà nínú ìmọ̀ ìjìnlẹ̀ tá a rí fàyọ̀ ń bẹ̀ ni pé àti bí wọ́n bá ti bá àwọn ará léèyàn ni wọ́n gbọ́dọ̀ ti máa ṣe kíni wọ́n gbọ́dọ̀ ti máa bá àyàn náà eléyìí tó dànù òun ní pilẹ̀ bọ́bá ní nǹkan kan tẹ́lẹ̀ yóò fi yẹ ẹ̀jẹ̀ wattaqullah ọlọ́ni gbogbo ń ta wí fún yìí ẹ̀bẹ̀rù ọlọ́run o ẹ̀bẹ̀rù ọlọ́run o ẹ̀gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu o wa'lamu bàbá wa pàrọ̀ wà fún yín tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ̀ lọ́ọ́ mọ́ o anna Allaha shadidul iqab bàbá tó gbé bí wọn bá tasẹ̀ àgbẹ̀rẹ̀ sófin rẹ̀ ìyá rẹ̀ lé o ìyá ọlọ́run lé o ọlọ́mọdé wa yàn o àmọ́ àfikà wa náà ọmọ rìn náà ìyá bó lè yẹn ti rìn náà yà òní kọ́ máa fi inú fẹ́ dọ̀ ta ko òfin ọlọ́run ọlọ́run máa ṣe wá lẹ́ni tí ó máa ta kí àgbẹ̀rẹ̀ sí òfin ọlọ́run kò ṣe wá lẹ́ni tí ó máa pa òfin ọlọ́run má lópin lóde bí a bá ti ní agbára ma èyí bá wá lágbára ọlọ́run yá fi wà kó forí jìn wá. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين torí pa pẹ́ ká tó bẹ̀rẹ̀ lónìí ẹ̀yà ká ti gbà béèrè ọjọ́ ti lọ àfa àti náwó náà bíi méjì àbí mẹ́ta náà náà náà aleykum salaam bọ̀tẹ̀ ẹ̀yin tẹ̀ ń ṣètò kámẹ́rà ní máìkì ẹ mẹ́jọ orí báyìí máa ń jọ mi ẹ tètè máa gbogbo ọba ká sẹ́ẹ̀kì ẹni tó bá hmm.